My people, my people, this one now, Land FM Radio. For here, with the land you're talking to, will be say concern matter, or for but the whole world will be say that they sing matter will be say concerning for Edo people, for the whole wide world, for radio matter, and here with the land the game matter. Today, we don't play the music will be say, and we don't say many of them don't hear, say, I ah, did ah, it happen, this kind of matter will be say, now they play this kind of music, they talk, say, this one at top 10, this one at top 200. What they were for to because uh, before we begin, they call the call and talk time because we don't call uh, uh, uh, lawyer, don't talk good, judge, don't enter the matter. People will be say uh, they talk about music, will say that they give a mark, they don't talk for this matter. But now notwithstanding, we will still call one of our critics will be saying they criticize people for inside the uh, uh, music matter well well. We will call call one to our studio online now be say you go go go call and then go call here. Tell us what we say concern this matter of this topic we're talking about. So because this person is that yeah, well, well. Now these people, now these people, now then they put down one by one as each supposed to play, as uh, artists supposed to the sing. So we will invite Mr. Apollo come up and last video right now. Uh, I they hear him so okay, please say it's for the reading. Uh, hello. Oh, hello, hello, hello, hello, hello, hello. I did hear you. I did hear you. Abade. <laughs> Ew. We don't say you don't hear that this uh, matter when they talk this what we say concern uh, this uh, music this uh, top ten because people dey say which kind top ten for this uh, uh, uh, musician top ten now we come tell them say the matter be say people don already talk put no be go do am because we know say you na how case for matter be say concern music. ẹ o ge. so we call you today make you come tell us wetin concern that that music we be say you don already hear. I I don't don't listen to her. to her. You see, uh, eh, waiting pay me pass first of all. You know, say this man, you get one problem. Uh, for the top 10, I will see uh, Edo Music Legend inside uh, Mr. Professor Sir Victor You know, say that man get one problem. No, he get, he get problem. He get problem now, Sir Victor Wifo. We don't know that one, though. This man says. Savita Wafo still dey. Eh, If Wafo, Savita Wafo, he get one problem now. He not go feel old again. na young man go remain because e no He no e get one thing where he chop the time where he sing he igiodo he e no fit old again e go just remain small young man e no e no fit old eh, na make am you go see am say na him be the only old man where they go fit dance shaku shaku e no go break leg eh, you know. And uh, I see another man there inside the playlist after I listen to uh, the other one, waiting be we do head war, uh, waiting be name again, uh, Don VS. That one no get work, na only music you know. Na only music na you know. VS, Don VS, Don VS <laughs> is cut everywhere for that music matter now. Oh. You, you, you really, uh, eh, but uh, eh, uh, eh, not being singing we no po na him singing wey no kpo na eh no know another thing pass music can he carry block uh, Uh, uh, no be small no be lie o no be carry block but he eh, dey do weight you know you know see as he dey do weight lift for inside music. Uh, see, ah, just just leave that la just leave that ovia mimi he just he say fine for nothing but no fit carry block na music he know. Um, the other one wey be say wawayene ewoyi na wa òfin o eh, eh, anointing anointing that one don dey sing ovi e don dey sing ovi one turn to davido for thirty million euro. Uh, impossible, impossible because when we say it the call, none of it's not, you know, that anointing. You know what you, what you don't know? I listen to this, I'm not saying the son not get message. But make dem dey chop, they are too slim, they are too tiny. Make all of dem dey chop. He has a Benin musician, make dem dey chop. Eh, eh, eh, what Wọ́n wá yẹ ní ẹ̀hó yìí Spice Vision, wọ́n wí ẹ̀mí ẹ̀ yìí. Nọ́ bí í sí pura tata. Tábà ẹ̀dọ́ sọ́gà o, ẹ̀dọ́ sọ́gà. He's a living legend now. na, ìyá àmọ́ ìyá àgbà òbí uh, that boy sing one song wey make one of my house get run renter husband house no be see puratata ìyẹn náà yàn. àwẹ̀wẹ̀ ah, no be no nails like that. Yeah, ìyẹn yeah, yàn ìyẹn náà yàn yàn swe puratata yàn ìyẹn náà yàn. I dey I dey I dey I dey I dey hear eh, eh, you sir I dey hear you sir. Ẹ wá wáyé ni ẹ o. Uh, Influence Akaba, he did well also. I listened to the track. Uh, Influence Akaba have 13 voice. Uh, sometimes if you want make the music loud, you go use one spiritual voice where they say, but the way that they call the boy twefo. He has that inside his belly. The boy twefo, normally you find it inside belly of a kwekwe. And that is the voice that boy is using. We use it from other belly so that the music can say He's a technical boy. He knows good music. Odibo, he sing from Odibo Etwefu. so where we go put that one now? Where we put that one now? You just say, okay, one more kind of come about one and behind one. We don't understand what you talk. So. Now, by force, it ain't wrong. It's a legend. Not be said because a papa na legend. Oh. In a by force, the boy ain't wrong. It's a legend because he chop one thing for inside queer way. You know, now that thing, now that they call the boy way If you see how the kind voice we get is velvety. But I don't understand though. But which what do you call the talk so Sapule because uh, the way they talk on the talk the matter now, but you, you don't see the other one will be saying that uh, the only woman, the only one, a woman, the only one, and only woman. Ah ah ah. Um, but that guy not be Fulani. He don't one, He not be the guy. Don't don't go. A guy ni. oh oh oh oh. o ṣe ọmọ jẹ pọlọ ẹ ẹ ẹsẹ dọpaye ẹsẹ dọpaye. Ose magia kpɔlɔ, ose magia kpɔlɔ, ose magia kpɔlɔ. When the music way, eh, the music way she dey do is very good. Wa wey no gari eba ye. Ah, ah, we don't understand you. Wey no gari. You know say I say nobody go fit do copyright. When you wan wey na the copyright. Nobody can copyright her music because of the way she dey sing am um, and uh, it's very original. You know say I say auto-tune no dey for her voice. Ẹ̀rí ìwà ẹ̀. Uh, but the thing is say eh, you now plus you come describe for us wetin people would give them the trouble. No go understand you. Uh, and I, uh, anyway, from the collection you people have now, eh, eh, uh, you've done well. What am Mr. Balan, now, now I've listened to all this music. I saw that uh, they are all doing well. Eh, Send us in a run or you can guitar. Wà fi ẹ bá yọ̀rọ̀ pọn náà ẹ̀yà ayá kan gàgé gìtá fowó ẹ̀ dùnà bàjẹ́. Ẹ ẹ ẹ matter because uh, the way you call it all the matter, mama mi understand because uh, the way we are again now. My first fẹ̀sítọ́nù ọ̀rọ̀ i love his music also ubite ni ya mu yẹ wẹ mẹ ihe iná wẹ dẹ ìwọn èèyàn sún ẹnẹ tẹtẹ ọyà mẹsàn ó bọ. ubi mi Who be mu yẹ a kọ mẹ ihe mẹ iwa se va mẹ mẹ na fie kó àlàkpọ mẹ ihe yẹn wúyàn sún ẹnẹ tẹtẹ ìwọn ni mẹ ya ń wẹ vi. Manifesto. That one, that man that they call Manifesto, you know what? Here, me marry here rule one area. Eh, I listen to your song. Uh, I wish they all good luck and they all merit uh, the top ten. Uh, what was your name? Unoroy. Um, what was the uh, Spice Vision? Now, where Dome is a very good boy. Winnie, Atani, Atani, no, why over now? agbéyàrá ne me ọdidi eva egbe ne imɔgu egbɔna nya iwɔ ni agbéyàrá ne me gbã vɛ kpo kpɔ eve mi ole ole rasta nɔ gbéyàrá ne me ya it's it's okay yan so abosa it's all right yeah ave dame ni ya nesi it's okay. now if i carry hamawelania uh, eh, the money wey we call na wetin go do next now na the twelve fifty zokuma ɔkpɛno oh, oh, oh, ima hae nea na abɛwɛ susu wɛdo kpɔn ne nia wɛdo ha bɛgba ne ne na ahia yɛ. E. Eh, ni wa na wɛni wa wa etɔ eh, fifty ni wa fi afi ɛde wa gɛ ama fi ne wa fɛ fi ɔne na fi ye ɛka. Ìwé top a eh, top ten wa fi ɔde na ni ɛnɔ wɛgbe nɔ is a very good one. Uh, when you are bringing the top fifty also screen them like the way you did on uh, this top ten. Now, so what is your opinion now? Say, what scream there? My hair, my hair, my opinion, my opinion, eh, Binyarinyako. Try to see if they can be included in the second batch. Kẹ́kẹ́ wá mi yé ni ẹ wúrẹ́ abọ́dúnyàn jẹ́fẹ́ ya Edoklifu. Eh, eh, because I'm still listening to all those ones and I will suggest them to you people in the second episode. màá wà wẹ́rẹ́ ọdún mélòó káyọ̀ náà lóda pẹ̀lú because uh, for you to be a eh, music uh, eh, a critic or show where or play show who go heaven who because nínú tí a náà ni a máa nínú gbogbo àti àmà bàdàn bàfẹ́ kó gbọ́dọ̀ lódootọ̀ so wọ́n ọ̀pá náà bí ibùdó ẹnu wẹ́rẹ́ olùwẹ́ wẹ́rẹ́ ni a what kind of because all these our artists dey too many. ẹ wẹ̀ka miyan ní aláwọ̀ ní aláwọ̀ ẹ ní ẹ yàrá tábẹ́rì mi yàrá tábẹ́rì mi ní adùn àṣọ sẹ́ka wẹ́ ní aláwọ̀ ní aláwọ̀ bọ́ yìí tábẹ́rì mi rè nọ̀rí tábẹ́rì mi wọ̀ ni aga di tabali mi because tabali mi ọgbẹgbẹ. ah ok naka mi ẹni aso bọbọ dúdú àbí tọ́sẹ̀. nọ̀bẹ dà yàrá wí awẹ́ka mi ẹni ẹ̀yà dà gbẹgbẹ. nọ̀bẹ adi tabali mi wọ̀ wẹ́ni aga di tabali mi. Espace vision ọwa ofi owo nọrọ ni ọ ni awa àwọn ẹnìsín òru ẹ dẹgbe. My people, I don't hear am so. This one and the music uh, critical will be say we, we invite today we they come Mr. Ponde. Now hear what the EPC they tell us so oh, for concerning our artists because he, they, because the matter not tire many people. They say most of them because the music not too many. Now the top fifty will be say will they come now. People will be say get this dress. I go send our music come because we get about four five music critics will be say for plan. We say you come tell us what the music will do for this music matter because one will put them straight where where. I'm not be so Mr. Ponde ede ọna ọta ne na so atọka. okay so na wetin be say we get from man wey be say we do be this one so the next episode wey be say dey come now that one na gboza uh, o mr apollo we first push am come give you first make you still uh, uh, try do something for inside the matter for inside that those thank you i go i go i go appreciate i go appreciate am thank you very much thank you. Because if you now make we call, but for call on that person, that make we call on that person for the studio because we don't say you now do get mad for inside the music uh, critics matter. Thank you. So, on that person, make us tell us concerning this top ten. Thank you, thank you, thank you, thank you, uh, thank right. you, thank you, Balan. Oberland Radio FM presents Top 10 the best musicians 2020. Good morning, my people. Good morning, good morning, good morning. As soon as they listen to you now, as soon as they listen to us, because as soon as they talk, as soon as they hear, as soon as they reply, as soon as we say they hear. So for this Ogbonge station, Oberland Magazine radios, we know they talk with it, we not see fake news, we they allergic to them. So today, Gidigba for our studio for here for Oberland Magazine Radio and TV station, we get our brother, one and only mainstream DJ, superstar heavyweight champion. This one at DPP, CCC, HIV, HND, anything where you want name him. Now the guy and I hold on strong. DJ F.A. Brown. You are welcome to our studio, sir. Yeah, my people, I greet you now. I mean, be the budget DJ, DJ F.A. Brown gbagam gbagam baba don talk am baba how your body for inside the mistake wey come out so baba wetin we dey expect inside. no be lie no be lie na true what you ask me about baba see eh this mistake so eh na the latest jam. alright oga dj efe brown dey with us for studio so what you get to tell them about obaland magazine radio and tv. ya yeah, obaland magazine and tv na the ogbo ghana wey dey create dey worldwide na internet na people una check out obaland eh one love. Thank you, thank you, thank you. So, ladies and gentlemen, we want shook can for inside the matter. Make we listen to the gbedu with DJ F. Brown bring come with Studio So, Oberland Radio FM presents Top ten best Edo musicians. It's a boy, just Joe, chilling with the baddest DJ, DJ Effie Brown on the wheel of steel. Ayana, this. akpɔme se na we na we ya we. Ugbe sesa nera menu na yugbegbe mɛ, yugbegbe mɔ ya, ruwase begbe mɛ o. Oh. Iragbɔwe dɛnɛ, etuwɛ do sanɔ, imieva ye ɛdɛnɛ rɛ tuwɛ do sanɔ. na koya. ọsìn pọ̀rí dodo ọsìn pọ̀rí wàá. Yes, them, they shout Okore, Okore, Okore. Aha, I'm still laughing. be the top of the chart, not be long thing. Market at the pay me, I'm not fronting. Anytime you do small thing, you go shouting. I'm elevating. A dope boy like me, no contesting. At the post of the hood, not be small thing. From Benito Margina, we the run things. And the swagger, we sharp right here like dagger. My skills don't fool with swagger. Even when the be say man, I never lagger. Sleazy E alongside with Spice Vision. Yes, we the see you on the Clever vision. Yes, now Baba God, now they give us caution. tete no mekele ya I am proving something we are not fronting you are catching sun Edo dynasty is our long team this our history we are having victory a hero without an enemy is zero South South finest let's go ya tele ya tele sátì mọ ọrùn o ṣe ló pé o ṣe ló pé o ní mẹgbẹnu gáyà o wà á o. everybody everybody everybody everybody this one na sorry. this one not jamboree this one na sorry. we don't show we don't show edo swagger we with edo ball. you know the get as e don be. sayo yaya we do do. Ìwà dé gíga ẹ̀ kì í sayo we do do. ya yanu ewu ora mi ma ya wẹ̀wẹ̀ do do. Nla bàbá ora mi yóò bọ̀ wẹ́ ma ya gíga o. go. kókó kókó kókó. Bẹ̀sẹ̀ yà ẹnu ẹ̀wò. Bàbá ma ya wẹ̀wẹ̀ do. Osalobua created mankind to love each other. So tell me why yeah, we gonna fight each other. Oh Saloba, doga gbonu ke mo e. Oke na gido ya bale gbedo ya gbogbe gbebe na. Degiga henke no saye ya ya we do do. Iwa degiga henke no sayo ya ya we do do. do do. O la o baba we ma ya gike o. Iwa degiga henke no saye ya ya we do do. do do. beseyanu ebu orami maya wewe dodo la baba orami yobowe maya rike o erika ekinu saye yayawe dodo iwade rika ekinu saye yayawe dodo beseyanu ebu orami maya wewe dodo la baba orami yobowe maya rike o iwade rika ekinu saye yayawe dodo. You are the Iga and Kibusa Yoga Yawe Dodo. Dodorima. Bese Yanu Ebu Ora me Mayawe We me Yopo We Mayagike O. Dodorima. Ibi Yoko Baba Dodo. my people. Now song is a unity song. Mon ami we did together now, dude. One love my people. I don't get the one where I live for inside though. Ọba àtọ́pẹ́ He said.

kobe gije kowe Osama kwe yenya yo na kwa kobe osama deyo Eo wagerega kia gakaro saje Imate yunu akmo Osama kwe yenya yo mm, Yuga yali Kunu dokume gogo oko Ogogo gije kowe Osama kwe yenya yo me no sikeme nano Me desuwe wese no na Eina no eh Desobe fobe police station la Osama kwe senosaru mekele enayaya me na sakadabu nina soweke o iye me pienera me na he mi nyoma no mi nyoma gi kpedibue ɔni influence ni waya gi tie me o sirajia mi eh, ya o sameye mere o kokoko nanana mm, wadogu me gɔgɔ kore ije kome Osama kwe ye nyayo Ifina kwa kobi osama de yo Yo wakere kaknya kakaro saje Imate yunu wakon Osama kwe ye nyayo Uga yali Wenu doku mengoga oko Uga ije kome Osama kwe ye nyayo Akumonga ruama gamate Iyagi swendo wakti yo mabo Banamie, banamie oh, oh. Uwarire yere ese no lege gika Ese no vele yo gegi fwa ukome Pa mamiego sakbolokbe Wakume mm, gogo, wakume gogo Gosa heru mene Wakume gogo, gosa heru mene Wakume gogo, gosa heru mene Gosa makweye yo Será que a meia o, o sabe makwe ye ya oh. yo Yo, wadoku me Yo, same mueve me o oh. Gogo guille koven Osa ye ya oh. yo Ifina kwa ya Yo, wakerega kya wakaro saje Imate yunu wakon Osa ye ya yo Yo, yuga yaji Wadoku me gogo Gogo guille koven Osa makwe ye mi ya o osemeye mere okokoko nanana osamakueyeyayo wadogu megogo eosami mwenime o ogogo ije kome osamakueyeyayo ifinakwako biosamadeya yowagerega pyawakarosaje imateyunuwako osamakueyeyayo yo ugayali wonudogu megogo oko kwa am kome Osama kweye high mood. ngoma bora ya we bora tete mana we ya gikwe Ubi akono tame besia igu mari okpame Ubi ne no golo se We be my girl I really don't say we do be my girl I'm gonna be the mother of my children Omosebe, my heart like trigger. Any girl that hates other people feel my swagger. Your power. I never you estimate the power of a woman. Baby, I love you. Say, you make me catch fever. Baby, girl, you are my lover. Ooh, V, go with me, hey. Go with me, yeah. to the altar. Make us to end up together. You will find a woman, find a good thing, or take favor from the Lord. Oh, Lord, show me blessing. God, God, show me blessing. You just did show me blessing. We too make a lead, we too make a lead. Say, blessing. bịa n'ime ekele ya ka ukwe maghị ya ọ nọkwuo n'ime gabie uwekwe ya bụhi ihe lele wekwe bibịa wee n'ihe kele ya bụ ihe obeji ụgwọ jama eji kwuri ayé mẹ́mẹ́ yé ọmọ ọmọ sọmọ I'm ọmọ yẹ mẹ́ o ọmọ sáyé mẹ́mẹ́ yé ìwígò yẹ mẹ́ ló sáyé mẹ́mẹ́ yé ọmọ mi àná ló sáyé mẹ́mẹ́ yé adéhùnmó ló sáyé mẹ́mẹ́ yé o ayé mi ọmọ lẹ́yìn ọmọ ló sáyé mẹ́mẹ́ yé ọmọ ọmọ sọmọ. lele. maga suse ona dofe ona era oh oh maga no suse ona dofe wa gera oh oh maga no suse ne ona dofe wa gera nya oh oh maga maga suse wa po ibi apo giga zo masake osaga iye ruoma o ikeko idoko ike na aka na-akpọgidere máa gbọ̀n wẹ́. àtẹ̀kùn náà lọ ẹyẹ máa gbọ̀n wẹ́ o. èmi yàrá dùn nánú wẹ́ o. mọ oyè máa gbọ̀n wẹ́ pé mọ oyè máa gbọ̀n wẹ́. àgbègbè náà máa fi yẹn nana o. ọ̀kẹ́ kọ́ máa. àṣùṣe wa gbọ́ òyìnbó kí bá tọ̀ màtàkẹ́. ó sára iye rú.